mẹ́sàn-án ká nìyẹn lẹ́gbẹ̀ẹ́ náà tẹ́lẹ̀ náà ló gba àwọn ọkùnrin gbogbo ọkùnrin tó wà kó o tí ì lọ́wọ́ tó láàbì yìí wá. alùpàdé là ń jẹ alùpàdé yẹrẹ alùpàdé ọmọ àwùjọ kiri mòró.

مؤون أضعاوي أبياس في أحسن صوري ẹ bá kú ẹgbẹ́ àwọn lọ́sọ̀rọ̀ àwọn àbí àwọn àwọn tí wọ́n mọ tí wọ́n pè lọ́mọ ni wọ́n tètè ẹ bá wọn ṣiṣẹ́ ìgbẹ́tọ́ yọ náà. àwọn àbí àwọn tó tọ́ lọ́jọ́ ìṣòro àwọn ọkùnrin àmọ̀ pé bàbá sílẹ̀ ti lọ kí ló kọ́ ọkùnrin àwọn ti bọ́ sẹ́yìn fún un àwọn òbí ọmọ àwọn ni wọ́n ti tẹ̀ yìí pé a bàbá sùn ti máa ń wẹ̀ ní kùsì ó máa ń ṣe àwọn àwọn máa wò ó tí wọ́n bá ń ṣe àwọn àwọn máa wò ó ni tí wọ́n bá ń ṣe ẹ̀gúsí wọ́n máa wò ó ni a sì wá ń ṣàdúrà fún ẹ tó ń dẹ́rìn kò ṣe mú àyẹ̀mọ́ iye létí ò bá ti bàjẹ́ bàbá sùn lóòótọ́ bàbá sùn létí ò kì í gbà ní location kọ́ṣẹ́ pè fún òun tó bá sọ pé àbọ̀lórí burúkú ni ẹ lẹ́yìn ọlọ́mọdé sori olùkọ́ ẹ̀sìn ọ̀rùn bàbá sùrù ọlọ́mọdé bàbá kẹ́ ọlọ́mọdé wa Muhammad òyìnbó ṣe dictionary bàbá sùrù ṣe dictionary òyìnbó ṣe taxi driver bàbá sùrù ṣe taxi driver kí ló kọ bàbá sùrù ń bẹ̀ interrogation lọ́dọ̀ bàbá sùrù interrogation ni sanitation lọ́dọ̀ bàbá sùrù sanitation ni òṣìṣẹ́ ni tó sọ pé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kúrú wà láà lọ́ máa ṣẹ̀bá wa kẹ́. bismillahir rahmanir rahim kúrú wọn wá wàhálà Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan. insha allah bi qudratillah nílẹ̀ yorùbá bí a bá pè lórí akífi tẹ́lẹ̀ ètò ìpètì ẹ̀jẹ̀ bọ́lá ẹ̀jẹ̀ òtún yọ lẹ́nu mọ̀pẹ́ yìí. àìdóde ká má kó lóde bámi ọba aláyélúwà His Royal Majesty ọba Abdulgani Ọmọ́táyọ̀ the olú of ẹlẹ́pẹ̀ land ọmọ ọjà olú ẹ̀yẹ torí ọlọ́run má bínú bá mi o má fọ àbọ̀ ẹnu yà àbọ̀ ẹnu orúkọ orúkọ wáyà ìjọba aládé ẹ ojúde bàbá làwà a bàbá sínú ilé pé wọ́n kó ara fẹ́ra ìlú ẹlẹ́pẹ̀ lẹ́nìí ó gbàlejò àwọn èèyàn ńláńláńláńlá kò sí tí wọ́n torí ẹ̀ wá bí tó ju ẹni wa olólùfẹ́ wa alhaji wa.